إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ọ̀pẹ́ni fún olúwọ ọba wa jalla wa ala àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ọlọ́run ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tíra tí a máa fi ṣe dánlẹ́kọ̀ fúnra wa ní òwúrọ̀ ọ̀tún ni ọ̀nà ni tíra al-wajiz fi fiqh sunna wal kitab al-aziz afáàtúkú tíra náà jọ ni àfáàní Abdulazim al-Badawi ọlọ́mọ́sàbá san àfáà lẹ́sàn olóore àwọn ibi tí a ń kà lọ́wọ́ nínú tíra náà ni àwọn tó jọ máa bá a ṣe kírun a ti kà nípa àwọn májẹ̀mú oorun a ti kà nípa àwọn orígun oorun àti àwọn wàjibátù sọ́lá yẹni pé shurut arkan wa wàjibátù sọ́lá lówùrọ̀ yìí àwútẹ̀síwájú láti bí súnánù sọ́lá àwọn súnà ahun àwọn nǹkan wo ló jẹ́ súnà tàbá ń kírun tàbá ní súnà kò túmọ̀ sí wípé nǹkan ò ní ṣe súnà téèyàn ò bá ṣe nígbà míì ó lè má gba ẹ̀ṣẹ̀ àmọ́ yóò pàdánù lára tó pọ̀ àwọn súnà míì sì ń bẹ àgbọ̀rọ̀ má sí àwọn míì pé tó wà yóò gba ẹ̀ṣẹ̀ àmá kí láwọn súnà tuntun papọ̀ má irun ẹgẹ́ bí ọ̀rọ̀ ta sọ nígbàtà ń ka arkan àti wajibat ìyapẹ̀ ẹnu lọ́dọ̀ àwọn àfáànà sí wà lórí súnà yìí náà nǹkan mí bẹ tẹ́lómi pè ní súnà ẹlòmí wájib ló àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó afáwa ni wà súnà nù ha kìsìmáàni ìyá tó ń wàtọ̀ ilé ìyá àwọn méjì ló pín sí ó pín sọ́nà méjì a ní súnà àti gbólóhùn tó pé a máa sọ ọ́ jáde ni lẹ́yìn náà a sì ní súnà àti ti iṣẹ́ yẹ pé iṣẹ́ ni àwọn súnà kan bẹ sísọ ni àwọn súnà kan bẹ àáfàrà ṣiṣẹ́ rẹ̀ ni àmẹ́ta afá kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ fún wa lórí ẹ̀ o ní súnà nìkàwòlíyà àwọn súnà ìrun tí pé gbólóhùn là máa fi wí afọ a nifọ ambalika oliliya ahịhịa sugbo a wọn suna ti ekpe ninu bọlọn ruwa awọn naanị iji taa fẹ ka yi alakọkọ ninu e dua olistri staadọa isi irun adọa taa ma fi si irun adọa taa ma fi bere ẹrụ dua olistri staadi a mepe lọrọ anya a mepiti pẹ̀lú ngbàtọ́ sálàyé nípa bọ́rọ̀ yẹn sí wa a máa fi hàkíká nínú súnà ọ̀run lówà súnà làfá kìí báyìí náà afá ní dùá ò lè tá a máa fi sí irun wà afdaluhu ma rawahu abu huraira afá ní èyí tó lọ́lá jù nínú àwọn àdúrà yìí oná èyí tí abu huraira gbà wá àwọn àdúrà yẹn pọ̀ tá gbàgbé nínú àkúngbàtà tíra lè aláàmà albani rahmatullah àfá mọ́kànlọ́kọ̀ wá fún wa nínú ẹ̀ sọ àwọn àdúrà yìí pọ̀ ṣùgbọ́n àfá ń sọ fún wa pé tó lọ́lá jù nínú àwọn àdúrà yìí tá máa fi bẹ̀rẹ̀ run òun náà ni ẹgbà wa ta rígbà látọ̀dọ̀ Abu Hurairata radiyallahu anhu qala wani kana rasulullahi sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run kí ìkẹ́ àtọ́lọ ọlọ́run kó mọ́ bá jẹ́ ni tó sọ wípé idha idha kabbara fi salat nígbà tó bá ṣe tẹ̀kbírù láti kírun ó ṣe Allahu Akbar ìyẹn tẹ̀kbíratul ihram tẹ̀kbírù tá a máa ṣe ká tó bẹ̀rẹ̀ run sákàtà hunayha qabla al-qira'ah àmọ́bí wà dákẹ́ díẹ̀ yóò dákẹ́ fúngbà díẹ̀ síwájú kó tó bẹ̀rẹ̀ sí ní máa kéwú tó bá ṣe tẹ̀kbíratul ihram yóò wà dákẹ́ fakultu ya rasulallah ó ní mo wá sọ pé mo pèrè òjíṣẹ́ ọlọ́run mo ní mo pèrè òjíṣẹ́ ọlọ́run bí abi anta wa ummi mo fi bàbá mi àti màmá mi yá ọ bí abi anta wa ummi gbólóhùn kan ni táwọn lárúbáwá máa sọ láti fi pánábìlì wọn àfi pánábìlì ni tó máa fẹ́ sọ̀rọ̀ kan àbáfẹ́ béèrè kankan nígbà pé mo fi bàbá mi àti màmá mi ti ransom fún yìí náà ni pé in tí ó bá ṣẹlẹ̀ sí ẹ mo gbà kó ṣẹlẹ̀ sí bàbá mi àti màmá mi yorùbá ó ní mo fi bàbá mi àti màmá mi yá ọ èdè àpálẹ́ ní fánàbì sallallahu alayhi wa alihi wa sallam látọ̀dọ̀ àwọn sàhábà ó ní ara'ayta sukutaka bayna at-takbir wal ma taqul ó ní ìdákẹ́tọ̀ máa dákẹ́ láàrin takbiratul ihram tó bá ṣe àti kọ́ tó kakéwú kí múrípọ̀ máa dákẹ́ láàrin tekbir àti kìráà kí lọ máa sọ kọ́ọ̀lá ànábì wa sọ báyìí pé akúl tí mo máa ń wí náà ni pé aláhùnmà bá'id bayni wà bayna khatayaya kama bá'adta bayna al-mashriq anábì dá lóhùn pẹ̀lú àwọn gbólóǹkè tí mo máa wí ní tó bá rí tí mo dákẹ́ láàrin takbiratul ihram kí n tó bẹ̀rẹ̀ sí ní kakéwú gbólóǹ tí mo máa wí náà ni kí wá ní túnmọ̀ àtàwọn àṣìṣe mi gẹ́gẹ́ bọ́ sí gbé ibùyọ oòrùn jìnà sí ibùwọ̀ rẹ̀ kò sẹ́ni tó ma distance bẹ ní ibùyọ oòrùn sí ibùwọ̀ rẹ̀ àfọlọ́ nìkan ló ma distance mo wá tọrọ lọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ bá pé kò sẹ́ni tí ò láti mi mi ọlọ́mọ́sà láàrin wa gẹ́gẹ́ bọ́ sí ṣe ìgbéjìnà láàrin ibùyọ oòrùn àti ibùwọ̀ rẹ̀ Allahumma naqqini min khataayaya ọlọ́wọ́ bá ọ̀dákùn fọ̀ mí má kúrò níbi àwọn àṣìṣe mi gẹ́gẹ́ bí wọ́n ṣe máa fọ aṣọ funfun má kò níbi ìdọ̀tí aṣọ funfun tó bá dọ̀tí agbìyànjú láti fọ̀ mọ́ bá a ṣe máa fọ aṣọ funfun má kò níbi ẹ̀gbin àbí ìdọ̀tí ọlọ́run fọ̀ mí má níbi àwọn àṣìṣe mi àṣìṣe mi gẹ́gẹ́ bá a ṣe máa fọ aṣọ funfun má kò níbi ìdọ̀tí Allahumma ksilni min khataaya bi mi pẹ̀lú alma pẹ̀lú omi wà sálìjì aláma ọkè bí sálìjì sálìjì làkọ́kọ́ ní min khataya ya bí sálìjì ọlọ́run fọ̀ kó níbi àwọn àṣìṣe pẹ̀lú asálìjì asálìjì gbà ní ní enini àbí èrì dídì àbí yìnyín ọlọ́run fọ̀ kó níbi àwọn àṣìṣe omi walbar àti nǹkan tútù àwọn àfáà sàlàyé pé a kí ló fà nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹyọ kan ti tó fọ nǹkan máa pé ìṣe ìfún ọ̀rọ̀ lágbára ni láti lè jẹ́ pé ìfọ̀mọ́ yẹn kó lè jẹ́ pé ìfọ̀mọ́ pátápátá tí ó kù tí ò ní sẹ́ nǹkan kakù so àfáà wọ́n ní eléyìí ló lọ́lá jù but àwọn ìsìtàhátì yẹ pọ̀ àwọn àdúrà tá a máa ṣe ká tó sírù yẹn ó pọ̀ gbogbo èyí tọ́lọ̀ ń bá fúnyàn ní anírọ̀rùn láti ṣe níbẹ̀ náà ló dáa jùlọ àmá kò èyí tó dáa jù ká há púpọ̀ sórí ká ṣe léyìí ká ṣe léyìí nígbà míì ká ṣe oníká ha bàbá tẹ̀lẹ̀ ha gbogbo ẹ̀ sórí aha méjì mẹ́ta mẹ́rin sórí tàbá fi lé ìgbà míì a ṣe eléyìí ní ìgbà míì nínú àwọn duawu lísìsà òun náà ni èyí tí ẹ pé ó kọ́mọ̀nù lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa bihamdik wa tabaraka ismuk wa ta'ala ilaha ghayru bá díẹ̀ náà lè yẹn ni àmì ètò dáàbì ní ká há púpọ̀ sórí tàbá ṣe lé ìgbà míì wallahu alam so sunna àkọ́kọ́ tá fa ko mu ona ni du'a ul istifta ẹlẹ́kejì nu àwọn sunna nu àwọn sunna nu sala al ona ni ise a'ud iwa solo do Ọlọ́hun ise isti'aza iwa solo do Ọlọ́hun níbi n'ibi kúrò níbi shaitan qala allah ta'ala Ọlọ́hun bá tọ́lá rẹ̀ ga jùlọ báyìí فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم nígbà tí o bá fẹ́ ka alukur'an nígbà bá fẹ́ bẹ̀rẹ̀ sí ka alukur'an nígbà bá fẹ́ ka kur'an wá sọlọ́dọ̀ ọlọ́run kó níbi ṣàìtọ́ni ẹni ìjùlókò ṣàìtọ́ni ẹni ọkọ̀ rípọ̀ wá sọlọ́dọ̀ ọlọ́run nígbà ka kur'an kó níbi àkó lọ́dọ̀ ṣàìtọ́ni nígbà kọ́lọ́n bó wà láti máa ṣe ìṣẹ́ àádá yìí kùn láfá fẹ́ sàlàyé fún abáyé àfààní wà ní Abi Sa'id al-Khudri radiyallahu anhu عن النبي صلى الله عليه وسلم أنه كان إذا قام إلى الصلاة استفتح ثم يقول أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه wọ́n gbọ́ alátọ̀dọ̀ sẹ̀yídùná Abu Sa'id al-Khudri òun náà láwọn gbọ́ alátọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam pé dájúdájú anábì sallallahu alaihi wasallam jẹ́ni tó ṣe wípé idha qama ila salah nígbà tó bá dìde láti kírun tó dìde tó fẹ́ kírun istaftah yóò ṣe du'a ul istiftah yóò sí irun rẹ̀ pẹ̀lú àdúà thumma lẹ́nà yóò wá sọ báyìí wípé àọ́dù bí láhì sẹ̀mí ìnàlè mo wá sọlọ́dọ̀ ọlọ́run mo wá ọba olùgbọ́ ọba olùmà ọba tó ti ọba tí máa gbọ́rọ̀ ọba tó sì nímà ìmá rẹ̀ rọ kiri ká gbogbo nǹkan mina ṣèitọ́ni rọ̀jì kò ní ní ọ̀dọ̀ ẹni ìjùlókò min hamzihi kó níbi hamzi rẹ̀ a imam albani rahmakula wani hamzihi ona ni ta ń pè ní mọ́tàkì annáwó junun so ìtumọ̀ rẹ̀ ni pé kó níbi ìsinwin shaitan kó níbi wèrè wiri wèrè shaitan tó bá ní hamzi ona ni pé ìran ta nínú ìran so yẹni pé tí ẹ bá ń na ni pe anwa so kuro nibi olo anwa so lodo olo nko ni bi shaitan ye kuro ni bi a isesi werere abi koko iwa were bani wa nafkhi bakana kuro n'ibi bi biragare nafkhi won tuma si alkibru ki shaitan kuma so wa do ni biraga igbiragare kuma wa wa nafsi bakana kuro ni bi

فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم àmì sọ ìpé tí ẹ bá ní a'udhu billahi minash shaitani rajim wọ́n ló sì dédé ṣùgbọ́n ní gbogbo ọgbà anábì tọ́lọ rán láti wá kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tọ́nà bí kọ́ wa ìní wà lórí gbólóhùn ìní wà lórí pé ó fi ṣẹ́ kọ́ wa yàní tọ́lọ́n bá wá sọ Kùránì kalẹ̀ anábì náà lọ́lọ́n sọ Kùránì kalẹ̀ fún náà ló kọ́ àwọn sàábí àmá isti'ada àti máa wí ni so èyí tó dáadù táfẹ́ kó dáadù òun ẹni ká wúrò yìí tánàbí máa wí yẹn ẹni bá sọ pé a'udhu billahi minash shaitani rajim títí nǹkan kí lọ àní sọ kó sáàtì àmá sọ pé èyí tó dáadù èyí tánàbí máa wí tánàbí kọ wá yẹn òun ẹni ká máa wí nígbà yẹn wà sí basmala tí wà fi bisimilahi tẹ̀lé bisimilahi rahmani rahim àmọ́ àwọn gbogbo àwọn gbólóyìn dùá olùsèfta ìsàárà àti basmala gbogbo ẹ̀ àwùjẹ́jẹ́ ni kò tó di pé àwà bẹ̀rẹ̀ sí ní máa kéwù lọ súnà ẹlẹ́ẹ̀kẹta táfàfẹ́ sàlàyé fún aláwọ̀ yìí ó ni àtàmín ìmá ṣe àti ìmáàmù ni àtẹni tí ń dárun kí àtẹni tí ń tẹ̀lé ìmáàmù afáàní anwa'il ibn al-hujr qala kana rasulullahi sallallahu alaihi wasallam idha qara'a wala dallin qala amin wa rafa'a biha sawtahu wọ́n gba tó bá ka kéwú tó wá débi wala dọ́ọ̀lìn yẹn pé áyà tó parí suratul fatiha tí máa ń ké suratul fatiha tó wá ké débi áyà parí kọ́lá àmín òun ó sọ wípé àmín yẹn pé ìmáàmù tí ń kírun fáwọn yẹn yẹn òun ó sọ wípé àmín wa rafa'a biha sawtahu yóò wá gbé gbólóhùn rẹ̀ sókè pẹ̀lú gbólóhùn àmín tó sì yìí ó ní wa rafa'a yóò gbégbónú rẹ̀ sókè ìtumọ̀ rẹ̀ ní pé tánàbí bá ń kéwú sókè tó bá débi sórà àmì tó bá débi wà ládọ̀ọ̀lìn yóò tẹ àmì yẹn sókè náà ni eléyìí náà sì ló fi déédéé súnà tá bá ń kéwú sókè tàbá kàdébi wà ládọ̀ọ̀lìn àfi àmì tó bá jẹ́ ká ń kéwú jẹ́jẹ́ náà ni àfi àmì jẹ́jẹ́ eléyìí wà fún imam imam tí ń kírun fáwọn èèyàn yóò ṣe ẹni tí ń tẹ̀lé imam náà ó ṣe ẹni tí ń dànù kí náà ó ṣe kódà obìnrin tí ń kírun nulé rẹ̀ ara rẹ̀ ó ṣe tí ń bá ń kéwú sókè yóò ṣe àmì sókè tó bá sì kéwú jẹ́jẹ́ yóò ṣe àmì náà jẹ́jẹ́ tàbádẹ̀ fẹ́ ṣe àmì láti tẹ̀lé àwọn ẹ̀kọ́ tó wà fún yìí hamza yẹ haraka méjì láàfà ní ọwọ́ méjì ṣùgbọ́n ní yẹn oúnjẹ àlèfà ni àárẹ̀ àlèfà ní méjì mẹ́rin mẹ́fà gẹ́gẹ́ bá ń fà kò ṣe àlàyé wallahu a'lam ṣẹwárí àmì tá a máa ṣe lórí irun yìí àmì kan náà ni àtàyí tá a máa ṣe lórí àdúrà àmì kan náà ni kò sí ti ń jẹ́ àmì nínú sura àmì ni àmì àṣọ nǹkan a bá ń ṣàdúrà náà ká kíyèsí àmì àmì ó sì yẹ ká sọ bó sì yẹ ká sọ àmín àmín ọlọ́mọsà sí ọlọ́run fẹ́ni kọ̀ọ̀kan wa ẹgbọ̀wá mi wọ́n àbí Hurayrata radiyallahu anhu anna rasulallahi sallallahu alaihi wasallam qala idha amanna al-imam fa'aminu فإن من وافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه wọ́n gbà látọ̀rọ̀ sẹ̀yídùná Abu Hurairah tàbákanáà ó ní dájúdájú òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ báyìí pé ìdá àmànà imam tí imamu bá ṣe áání fa àmìnú ẹ̀yin tẹ́ tẹ̀lé imamu náà ẹ̀sọ́ pé áání fa inna man wọ́n forí àwọn ẹsẹ̀ tó ti sẹ̀ síwájú síwájú ámì ẹ̀ wọ́n forí ẹ ẹ̀tún wọ àǹfààní tó wà níbi kéèyàn máa ámì so ó túmọ̀ sí ike tá a bá ń kírun àwọn màlẹ́kà náà wà pẹ̀lú wa àwọn náà sì máa ṣe ámì nígbà tàbá ka tàbí tí mọ̀ bá ké ẹni tọ́lọ̀ bá wá sàánú tí ámì tó ṣe tó wá ṣe déédéé títí àwọn bọ́ọ̀lù àti ọlọ́run jẹ́ kí á ní ó mọ́ sí dédé ti màlẹ́kà àmá èyí ó tún àyè láti gbìyànjú tó bá wọ́n láti ṣẹ́ṣẹ́ àwọn afá àti sàlàyé fún wa a sàlàyé nígbàtá nǹkan sífàtò sọ́là ó náà ní wípé a gbìyànjú láti pé a ń tẹ̀lé imam a ti jẹ́ kí imam kó gbẹ̀lú lé ámì títí ẹ̀ káwò tó gbẹ̀lú àmì titiwa àmá maa tí ìmọ́mù ó ṣe títí ẹ̀sán táwọn ó fi bẹ̀rẹ̀ àtitiwa wọ̀lá alàtàbà lè mójú tó báyẹ ọlọ́n sàánú kí àmì titiwa náà kó mọ́ sí dédé títí àwọn màláíkà ni alkira àwọn akéwútà máa ké lẹ́yìn súratul fatiha àwọn ọ̀run mi ń bẹ tabaka suratul fatiha tàbáwọn aráka mi bẹ tabaka suratul fatiha àákéwú lẹ́yìn wọn àwọn mi bẹ suratul fatiha nìkan ni a sì lè kí gbogbo orun wa ka suratul fatiha ká ka kéwú lé lórí so àwọn kéwútà wa máa ké lórí suratul fatiha yẹn ipò sunna ló wà an abi wọ́n látọ̀dọ̀ ó sọ rẹ̀ báyìí pé يقرأ في الركعتين الأوليين من صلاة الظهر بفاتحة الكتاب والسورتين يطول في الأولى ويقصر في الثانية wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam iye máa ké lórí rákà méjì àkọ́kọ́ títí a ìrun zuhri yàní rákà méjì àkọ́kọ́ lórí ìrun zuhri ìmá ké súratul fatiha lẹ́yìn náà yóò tún wá ké súra méjì míì lórí súratul fatiha yìí ìyẹ́ráka méjì àkọ́kọ́ lórí runzo yutawwil fil ula wa yuqassir fi thaniya yóò jẹ́ kó gùn lálákọ́kọ́ yóò wá kéyìí tó kúrú lẹ́lẹ́kejì yẹni pé tabafẹ́ kírun lẹ́yìn súratul fatiha àwọn ìrun ké súra míì lórí èyí tó bá súnà mo tó sì dáa jù òní pé rákà àkọ́kọ́ kájẹ́ kékeré tí a kì í lórí ẹ̀kọ́ dùn ẹ̀tẹ́lẹ̀ kejì lọ lápèjú ibà ti kírun àṣùbá àníkùn méjì méjèèjì a wúlé so a notice wípé sóra tá a ké lórí raka àkọ́kọ́ yẹn ó gùn ju ìta ké lórí rákà ẹlẹ́ẹ̀kejì lọ lẹ́yìn lẹ́yìn tuntun dáa jù òun náà ní pé sóra tá a ké lórí rákà àkọ́kọ́ yẹn òun ló wà àpèjúwe fún méjèèjì ni èèyàn fẹ́ ké sóràtù lùbákọ́rà àti sóràtù alì mọ́ràn rákà àkọ́kọ́ àáké sóràtù lùbákọ́rà alákọ̀ọ́kọ́ ó gòjú sóràtù alì mọ́ràn lọ ẹlẹ́ẹ̀kejì ló tún wá síwájú sóràtù alì mọ́ràn àwa ké sóràtù alì mọ́ràn ní ẹlẹ́ẹ̀kejì aláṣẹ̀dílẹ̀ àbọ̀líyà lójú pẹ̀nà tó lọ́lá jù tó dáa lori ṣùgbọ́n tí yẹn bá ké lórí rákà ẹlẹ́ẹ̀kejì èyí tó gùn ju àǹtẹ̀yẹ àbẹ́yàn ké súrà tó wà nísàlẹ̀ kéyàn tó ké títí òkè kìí tẹ̀pá burú àmà àmá à ń sọ̀rọ̀ nípa èyí tó lọ́lá jù tó dáa jù tánàbí máa ṣe jù èyí tá a sọ nígbẹ̀yìn ànábì náà ṣerú ẹ̀rí àmá kò wọ́pọ̀ èyí tó wọ́pọ̀ tánàbí máa ṣe náà ni pé rákà àkọ́kọ́ kéwú tá a ké ń bẹ̀ lẹ́yìn fáti àyógùn ju títí rákà ẹ̀kejì lọ yóò sì wà

ama agbọrọ mú ní ádà ipé a ma kéwú sókè lórí zuru zoro bá ti máa lori sókè magriba bí ìṣà bá ní rákà méjì àkọ́kọ́ títí magriba ti ìṣà àmá tí ẹ̀ bá ń gbọ́ áyà kọ̀ọ̀kan nínú ẹ̀ eléyìí kò mẹ́ nínú mọ́sálásí bíbà yìí nígbà kan àbí lẹ́kọ̀ọ̀kan ìmọ̀ wáyé bẹ́ẹ̀ náà tẹ́ pé mala awal ti ń ṣe ìmáàmù ní so wọ́n ń sọ̀rọ̀ níjọ́ pé àwọn súnà kan bẹ fàṣẹ pé òun èyí rí bì kankan òun ìgbọ́n bì kàṣí mọ́ríkà ló wá mọ́rọ̀ yìí wá nípa wípé ah, lẹ́ẹ̀kọ̀ọ̀kan sámìrò bá ń kírun èèyàn máa gbọ́ ìkọ̀ọ̀kan so anábì náà máa ṣe bẹ́ẹ̀ so kò sábúrú bẹ́ẹ̀ lásán sọ fún ẹ̀ pé yusuf nà nígbà míì èèyàn máa gbọ́ àbí máa fún ní gbọ́ kọ̀ọ̀kan má nà pé sáà máa sáà mú بفاتحة الكتاب وسورتين النبي صلى الله عليه وسلم تيمان كيرو عصر إما كي لوري يرو عصر نا بكنا يوكي فاتحة لوري راكا كوكو àfirẹ́ ẹlẹ́ẹ̀kejì yóò tún wá ké súra méjì náà lórí àwọn rákà méjèèjì wàkánà yóò tọ́wọ́ wélo fi rákà àtìlò òòlá min sọ́lá fi ṣúrẹ́ wà yóò fi sáàlìyà ó jẹ́ ní tó ṣe wípé fa kéwù rẹ̀ níraka àkọ́kọ́ lórí ìrun àṣùbá lẹ́yìn náà yóò wá èyí tí ó ké lórí rákà ẹlẹ́ẹ̀kejì yóò wá ṣe ní kúkúrú yẹni pé rákà àkọ́kọ́ lẹ́yìn àṣùbá kéwú tí ó ké lórí ẹ̀ yóò gbòjú títí rákà ẹlẹ́ẹ̀kejì lọ. wà á níhò kọ́lá kánà nàbí yìí sọlọ́lọ́hù aleyhi wa yàkùrà òfin rákà àtẹ́ni àwàlìyẹ́ ni min wà láásírì bí fásihàtàl kìtàbí wà sóra wà yùsùmí ويقرأ في ركعتين الأخريين بفاتحة الكتاب awarika gbaninu egbawa mi ipe anabi sallallahu alaihi wasallam ó jẹ́ ni tó ṣe pé yakra ofiraka ate ni ulaye ni ima ke lórí raka méjì ta kọ́kọ́ méjèèjì mina zuhri wal asr bi fatihatil kitab lórí ìrun zuhri àti asr ima ke fatiha nìkan ni raka méjì ta kọ́kọ́ suratul fatiha nìkan ni oke okay yóò tún wá ka wà sóra yóò tún wá ka sóra rè àfọwọ́n yóò ké suratul fatiha wà sóra yóò ké suratul fa yóò wá ka sóra míì rè wà yusumi una la aya ahyana ìgbà míì ìwà máa fún wa ní aya míì bọ́ a máa gbọ́ aya kọ̀ọ̀kan nígbà míì wà yàkàrà òfin raka àtẹni ukhrayaini bi raka méjì ti gbẹ̀yìn ìwà máa ké suratul fatiha nìkan yóò araka méjì tàkọ́kọ́ yóò ka suratul fatiha yóò ka sura mi lé wọn lórí àmọ́ méjì ti gbẹ̀yìn yóò wá ka suratul fatiha nìkan nígbà míì wàtúsánù lẹ́kìrá àtúnṣe ìkọ̀rọ̀yẹ́ ní àhàyànà ó tún wá jẹ́ súnà bákanáà kàkà sura lórí àwọn araka méjì ti gbẹ̀yìn náà nígbà míì yóò wá túmọ̀ sí pé gbogbo raka mẹ́rin ta kí ní zúrì àti asiri akafaati àti kasura lé lórí èyàn kí zúrì nísìnyí niraka akọkọ àkọ́kọ́ suratul fatiha ha bá ka sábẹ̀ hisima raka a'la rákà ẹlẹ́ẹ̀kejì suratul fatiha ha bá ka ha abụka wa lẹ́yìn àbí tó ebe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ suratul fatiha ha bá ka alámúnáṣẹ́ra déédéé n'inu islam raka ẹ̀kẹrin ó ka súrátù fàtíà ka in fact eke lẹ́ẹ̀kọ̀ọ̀kan jẹ́ pé gbogbo rákà mẹ́rẹ̀ẹ̀rin tàbá kí ní zúrà àti asìrì ní àkàfáàtì àtúnkà kí ó lé wọn ní orí olàfáà ń sàlàyé fún àyíwẹ̀ àfáàní wàtú sánú súnà ni alkira àtúnfilẹ̀ okùnrayá ní àkàyàní àmọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kàkàkí lórí fátíà hadisi abi sa'id nípa ó ní anna nabiyya sallallahu alaihi wasallam dájúdájú ànábì sallallahu alaihi wasallam kana yaqra'u fi salati zuhri ima ke lórí ìrun zuhur fi rak'atayn al-ulayayn ní bi raka méjì ta kọ́kọ́ méjèèjì fi kulli raka'a ní gbogbo raka kọ̀ọ̀kan qadra salatina aya ima ke ondi wọn tó tó bí ọgbọ̀n aya lápèjúwe bí kéyìn ó ké bí hálà àmì kíni sóràtù sájìrà alifulami tó máa ń ká fún àjọjúmọ̀ ẹ̀ yàní àbí tó jọ bẹ́ẹ̀ anábì máa ké nǹkan tó tóbi òǹdíwọ̀n ọgbọ̀n áyà ní rákà tàkọ́kọ́ àbí méjì tàkọ́kọ́ wáfílì òkúra yáyí ní àbá méjì ti gbẹ̀yìn ìwọ̀n maa kee asharata so tí máa níbi rákà méjì ìtàkọ́kọ́ ní máa ké lórí rákà méjì ti ti ìgbẹ̀yìn aukọ́ọ̀là ní fàzálì àbútí ẹ̀sọ́ pé ìdajì tí máa ké lórí rákà méjì ìtàkọ́kọ́ wàfíl asr ṣùgbọ́n lórí irun asr fi rákà àtẹ́ni àwàlìyàní àmì ìwòlàyàní ní rákà méjì ìtàkọ́kọ́ lórí asr fi kúlì rákà àti lórí gbogbo rákà kọ̀ọ̀kan yóò wá ké kọ́dẹ̀rà kìrá àti asharat àyà ó ń tí máa tó bí áyà mẹ́ẹ̀dógún so ó túmọ̀ sí pé déédé tí máa ké níraka méjì ti gbẹ̀yìn zoo ní máa ké níraka méjì asọ̀ so ìdájí tí máa ké ní àraka àkọ́kọ́ méjì tàkọ́kọ́ asọ̀ ní máa ké ní raka méjì tàkọ́kọ́ títí asọ̀ ó ní raka kọ́dára kìrá àti kamsa ashara áyà ní déédé áyà mẹ́ẹ̀dógún wàfil ni. kọ́dìrá nẹ́sìzálì ṣùgbọ́n ní méjì ti gbẹ̀yìn ti tìrún asìrì yóò wà kékeré tó tó òdíwọn ìdájí tó ké ní àkọ́kọ́ títí asìrì yẹn wọ́sùnà bákanáà nínú súnà nípa kéwú kíké lórí irun àyẹ́jì harabili kìrá àtúfi sọ́lá ti ṣubọ̀ náà ni pé lórí irun àṣùbà kó kéwú sókè súnà ní ká sókè lórí irun àṣùbà ìyẹn rákà wafil awwaliyaini minal maghrib wal isha àti raka méjì àkọ́kọ́ lórí ìrun maghrib àti isha sunna ni ká kéw sókè lórí àwọn raka wọ̀nyí wa an yusirra biha fi zuhri wal asr lẹ́yìn náà ká wá kéw jẹ́jẹ́ lórí gbogbo raka mẹ́rẹ̀ẹ̀rin títí zuhri ni àbí asr wa thalithatin minal maghrib wal ukhrayaini minal isha àti ká kéwú jẹ́jẹ́ lórí rákà ẹlẹ́ẹ̀kẹta ìrun magrib àti meji méjì ti gbẹ̀yìn títí ìrun ìṣà tó súnà ní ká ṣe báyìí so ó túmọ̀ sí wípé ibi tá àti máa kéwú sókè súnà ni ká kéwú sókè ń bẹ̀ ibi tá ti máa kéwú jẹ́jẹ́ súnà ká kéwú jẹ́jẹ́ bẹ̀ ń bẹ lábẹ́ àwọn súnà títí lẹ́yìn náà kírun zor àbí asr àbíbi tí ma kéwú jẹ́jẹ́ í máa fúnni ní láka àmì àyà gbọ́ ní orí ẹ̀ níbi báyìí àtúnwá ní ni ká kéwú sókè níbi tá a ti máa kéwú sókè bákan náà ni ká sì kéwú jẹ́jẹ́ kò wọn níbi a ti à ni àmọ́ tí yẹn bá ń gbọ́ áyà kọ̀ọ̀kan kò túmọ̀ tí à ń kéwú sókè ibi tá a ti a ní máa kéwú sókè ká tún ake jẹ́jẹ́ díẹ̀ ká fà ní jẹ́ kí èyí gbọ́ kọ̀ọ̀kan gbogbo tá à ń ké mbẹ̀ a ké sókè so ó yàtọ̀ síra wọn alákọ̀ọ́kọ́ yẹn ibi tó jẹ́ ká kéwú jẹ́jẹ́ yẹn tí yẹn bá ń jẹ́ kéyìn gbọ́ kọ̀ọ̀kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò mo rò pé bóyá ká dómẹ̀ ní òórọ̀ inshallah ọlọ́mọ́ta fi ọ̀rọ̀ rẹ̀ yé wa gbogbo àwọn nǹkan wọ̀nyí ó dáa púpọ̀ kéèyàn mójútó wọn láti lè máa tẹ̀lé wọn bó jẹ́ pé ó lè má jẹ́ ọ̀ràn àyàn àmọ́ kéèyàn ó ṣe wọ́n yẹn yóò fún yẹn ní ládá tó pọ̀ bí èsẹ́ wá sọ̀rọ̀ àyàn yẹn ẹni tó wá fi kalẹ̀ tó lóhùn ní máa ṣe ń tòun ó lè mú mọ́ni rùn tìrìkánàbí ni sọ́lù kàmárọ̀ àìtùmú ní ìsọ̀lì bánàbí ti kírun ó lè mú tí ó wọnú àwọn tó sọ fáwọn ògbà súnà bọ àwọn ògbà díìsì bọ ṣe pé kùránì nìkan làwọn ń tẹ̀lé ọlọ́mọ sọ̀wọ́nù akúlù káulì hádá wa astaghfirullah alazim li wa lakum wa li jami'il muslimina min kulli dhanbin fastaghfiruhu innahu huwal ghafurur rahim wa alaikumus salam wa rahmatullah tí ọmọ ọmọ obìnrin tó wọ́n ọ̀rọ̀ fún wọn ọ̀nà òlé tó kéwù èrò tó yẹ kókó kóró lókè ẹ̀mí gbọ̀ gàgà yóò gbọ́ sí pátán ẹlẹ́kùnrin ẹlẹ́kùnrin àwọn ọkùnrin náà irú ìrún tẹ́ ká kí ó jẹ́jẹ́ ó kẹ̀ dákẹ́ sí ọ̀rẹ́ ìjẹ́lá tó wọn. alhamdulillah ẹgẹ́ bí anájì ti sàlàyé pé sọ́lù kamaro àìsùnmú ní usọ́lì ẹ kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí bí mo ṣe ń ó kó ọkùnrin àtobìnrin sínú kò yọ ẹnìkan kánlẹ̀ láàrin wọn so ẹni tó bá sọ wípé ìkírun tóbìnrin yàtọ̀ ó mú ọ̀rọ̀ títí ẹ̀wà ní títí bùkátà dẹ̀lì kò sí yàtọ̀ níbi ìrun ọkùnrin àtobìnrin so ibi tọ́gbìn ọkùnrin tó bá ti yẹ ká gbóhùn sókè lórí ìrun obìnrin náà gbóhùn sókè so tí ò bá gbóhùn sókè léyìí kò bá mu so kò sí ní táàṣì á gbìyànjú láti máa sọ fún wọn náà ni èyàn lè ka irú àwọn tíra tó sàlàyé nípa bóbìnrin tí máa kírun àbírú hadith sánàbí ní sọ́lù kàmárọ̀ ayétùmú ní ìsọ́lù yẹn kí yóò fi sàlàyé fún kútù báyìí ni báyìí ni báyìí ni wàlá alàbíyàn bá múlẹ̀ síwá ọlọ́lẹ̀ ní kó máa tẹ̀lé àwọn míì nínú wọn náà ọ̀rọ̀ tán máa gbọ́lé lọ àwọn àfáà míì ló máa ń kọ̀ bí tẹ̀lú míì kẹ́tó lòdì kú fi kalẹ̀ láti máa ṣe àwọn ẹlòmí àwọn afáà ní náà náà máa ń sọ yí pé ohun obìnrin ìhòhò ní obìnrin ògbọ́rọ̀ bóun sókè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kú sí tó jọ bẹ́ẹ̀ tèyí gbìyànjú láti jẹ́ pé yẹn ń bá sọ̀rọ̀ kọ́lọ̀ jẹ́ kó lè yí padà láti máa gbé ohun sókè the only thing tá a fẹ́ pẹ̀lú obìnrin ò ní wípé tó bá já sí pé ibi táwọn máhárọ̀mù rẹ̀ ò sí kó wá máa pariwo débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa gbé ohun ìgbóhùn ti tiẹ̀ ó lè má tó ti tọkùnrin ọ̀la yìí pé bóyá káwọn ẹlòmíì mọ́tún máa gbọ́ ohun rẹ̀ ju àwọn bíi máhárọ̀mù rẹ̀ àmọ́ pé yóò máa kéwú jẹ́jẹ́ ìkéwú jẹ́jẹ́ yàtọ̀ sí ìgbóhùnsókè wallahu ala dẹ́nà àwọn ọkùnrin míì náà níbi tán ti ní ká kéwú jẹ́jẹ́ àwọn wọn ò sọ̀rọ̀ wọn ò dákẹ́ ni ìtumọ̀ rẹ̀ ni pé ahọ́n wọn ò ṣiṣẹ́

A bọ́ kódà ìkéwú jẹ́jẹ́ yẹn ẹni tí ń ké òun náà lè máa gbọ́ fúnra rẹ̀ díẹ̀díẹ̀ ibi pé tó bá súnmọ́ gan tó fẹ̀gbẹ́ sí òun náà lè máa gbọ́ díẹ̀díẹ̀ nínú àwọn nǹkan tí ń ké so kéyìn olóhun kéwú kó kà wá dákẹ́ kẹnu rẹ̀ ó mọ́ mú ahọ́n rẹ̀ ó mú kò fi ọkàn ro nǹkan ni eléyìí dẹ́ kọ́mọ̀n láàrin ọ̀pọ̀lọpọ̀ so ká kéwù

ní o gẹ́ẹ̀tì bẹ̀rẹ̀ yẹn dára nínú ilé àwà lọ sí mọ́sálásí sílásíkẹ́ lè yóò bá ṣẹ̀rẹ́ àmù tí mọ́sálásí bá ti wà ládùúgbò èèyàn dẹ̀dẹ̀ ní kí yóò lọ kírun ní mọ́sálásí a máa sì ládùúgbò kése pé bóyá tòsí níbàáyìí ó lè jìnà irú bíbà yìí sí bí irú Kánò road tó jìnà púpọ̀ jù ara wọn tó ma ń wá látọ̀nà jíjìn tán wá máa kírun bíbà yìí nítorí kán lè bá gbọ́ tààlímù àti so iná ṣe tí mọ́sálásí bá ti wà kò yẹ kí yòó kírun lẹ̀ àyàfi tó bá ṣe pé tó bóyá mọ́sálásí yẹn nǹkan tí wọ́n ṣe ń bẹ̀ ó tó ń ṣe bí ṣerékùnù rí ìmáàmù tí

ọ̀rọ̀ kíní rẹ̀ níjọ́ kan alọ́ atragu alọ́ ní ọdún tí wọ́n bẹ̀rẹ̀ ijtima nílọrin lẹ́yẹ ń kọrin ọdún tó kọ́ bẹ̀rẹ̀ kíní so èmi mo wa mọ́tò kan gbà náà mọ́tò <laughs> wa mọ́tò bọ́ọ̀sì yẹn wà lọ àti wọn bọ̀ wọn n'i ká kó àwọn jẹ̀mọ́ tó lọ sí ijtima tó lọ fún ijtima yẹn ká kó wọn padà wá Kaduna tó ń tẹ̀lé aláwọ̀ kó wọn. gbàtà ń bọ̀ mọ́tò kan náà tó náà kó àwọn jẹ̀mọ́ ó wá bàjẹ́ sílùú kan yẹn dápọ̀ lóhùn bàbátà àwọn adébẹ̀ àwọn agbó pé káwò òfin àwọn tá a bá ń bẹ̀ náà wọ́n sọ fún àìsí ìgbà tán fẹ́ kí mọ́gbì wà láàbóyá láìsí ìmọ̀múra àwọn èèyàn tó kó àbí pé kíní kan ni o wọ́n lágbára tó wọ̀ báyìí wọ́n ló ń fi àwọn èèyàn gbàgbà báyìí ni kọ́ oúnjẹ tó dè má dì tó wà láì gbọ́rọ̀ pẹ́rọ àwọn àlejò kó máa di pé wọ́n mọ̀ ròyìn kó bóyá òǹdó lásán wọ́n ló fún fi hàn wọ́n báyìí ni pé káwọn orí pé yẹ òun náà ní agbára òsó irú ìmáàmù báyẹn èèyàn ní kírun ní ẹ̀yìn